òdodo yé kò fẹ́ òdodo nígbà tí a ti ká bá táwọn ọmọ tó fẹ́ bá ọ̀rọ̀ ẹ lọ tó ẹni ò fẹ́ àlàyé gbọ ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n yẹ pé ó bá tún ní áńgù gbé ní ká máa tó lè wúlò bá bá mẹ́rin bá èyí láti hájú rẹ̀ lábẹ́ ọ̀tọ̀tọ̀ pàtàkì. Ọ̀dẹ́ ni ẹkùn fẹ́ òní ni ìyáàbò ọba tó. Ládàá tí ènìyàn máa gbà, àbí pé ládàá kan wà tí ẹ̀ máa gbà, ẹsẹ̀ mi wà tuntun òní yẹ nígbà tí ó lè ó lè fi jẹ nìyẹn yéésì òtún ẹgbẹ́ tí àwọn ọba lọ sí ẹ̀ka fẹ́ dáadáa fún àjẹ́ ní ìṣẹ́ ìlọ́lá ìwọ̀n tẹ́lẹ̀ láwọn ọ̀nà tó lò fún yíyẹ ọlọ́run ajé ní èyí lẹ́lẹ̀ jọ̀rọ̀ lẹ́lẹ̀ máa ń tó bá ṣe ìrẹ́ tó ní àlùfáàlù àlùfáàlù ta wá ìwòye ọlọ́run láti ọ̀rọ̀ dáadáa pẹ̀lú pẹ̀pọ̀lì pẹ̀lú àmọ́tò ọlọ́run ló lè dá ọ̀rọ̀ ní ti àdéhùn lórí ní sọlá ìjọba ayé بتتولي بصبر بتتولي بخمس بخمس وعشرين درجة لو انه من سبع من فايف الوضع كما نتكلم وشيل هذا شيل هذا من شوفوا عليه زي هذا هو على الجنة من سبع من شوفوا عليه على بعض واحد الأسرار والله يفهم بعد وده كام من فايف الوضع من سبع الوضع وبعد من سبع الوضع ويا بابا وبعد من سبع gbé láti fi tó bá ṣàlùwàlà ètò ṣe àlùwàlà ẹ̀fẹ́ tó ṣàlùwàlà láti ilé ìlú àti ìlú láti wà ní ọ̀túnlá láàdá rẹ̀ ju ẹgbẹ́ wá sí ìlú mọ́tíláṣí lọ sí ìgbàlá láti lé lọ ẹgbẹ́ ẹ̀kọ́ ẹ̀tọ́ ìbẹ̀rù dókítà ti tiẹ̀ láàdá tẹ̀lé wọ́n bákan náà ẹni tó ní ìlú mọ́tíláṣí tó rí fún mọ́kùnlé ó dára jù pé nígbà mọ́kùnlé rẹ̀ ni ó jọ ìgbọ́ jùlọ àbí òní dá kàkàkà débi lórí sẹ́yìn tó wà nípa ìgbà ìrò ládà tí a rí ládà ẹ kọ̀ọ̀kan náà ládà yìí náà ló ti wá tó táyì jẹ́ láti lè mọ̀gbọ́n tó fún. Ó sáyìn pé ó bẹ̀rẹ̀ sáà fún ẹ. Náà àwọn sáyìn kan wà tó wà ṣẹ̀rí yà tí ẹ máa mọ̀. Ọkọ ọlọ́run bọ́ ní ẹlẹ́gbẹ̀ẹ́ náà sáyẹn tó ń gbé wọ́n ti máa lẹ́nu pé nígbà tó ń bọ̀ sixty years ó ti kúrò ní ayé ẹni pé ẹni yẹn sixty ó ti ó ti fẹ́yà nígbà tí wọ́n sixty anytime maybe kò túmọ̀ nígbà tí yóò bá ẹ̀ tí wọ́n sixty kò ní kú o lórí akẹ́kọ̀ọ́ ní sáyẹ̀ tọ́lẹ̀ tẹ́lẹ̀ kúlù náà sí ẹ̀ bákan náà jẹ́ àwọn sáyẹ́ǹsì wọn àbúrá pé ó lè ó lè fúyọ̀ ní ìfúra pé ah, á máa fún lálẹ́ yìí. Ilé kò sí olùgbẹ́ ní ọ̀gá lọ́sẹ̀ á òfin sáyẹ́ǹsì máa fún. Ilé sì ni àwọn onítọ̀rí ká àwọn oníṣúfí tí ò mọ̀ ọ̀kan yé àwọn ọmọ ẹ àwọn onígbàgbọ́ lórí yẹn. Àwọn ìdánwò tẹ̀síkì lọ sí ẹ̀rọ ọlọ́run ṣe é lára ìgbàgbọ́ olùgbàgbọ́ yẹn náà tẹ̀síkì ní sọ́ọ̀bù yìí onílé ìyẹn lọ́gbà màlẹ́lì àwọn ìlú síra yẹn ẹni tó kọ́wọ́ ju ẹ̀ ọdún sọ nípa àpá tó kọ́mpútẹ́sì ní àpá ńlá nípa tó fẹ́ gbogbo ọkọ̀ kókó kókó bàtọ́ fẹ́ gbé bẹ́ẹ̀dì ẹ̀ ó kó ju ẹ̀ gbogbo àwọn àjẹ́ ẹ̀ ó parẹ́ lẹ́yìn tó bá kalẹ̀ ó máa kú tó bẹ́ẹ̀ ní àjò àwọn ìtàn ìdáàbò pẹ̀lú ìgbé ọlọ́ba ní ìmọ̀sára ìyàwó ẹ̀yìn ìgbà bàtà àmọ́ fún ìsára àìsàn bàtà àmọ́ fún ọlọ́run olóògbé. ìrètí náà báwọn sáìsì náà wà tọ́lá gbé àtàkà ìgbà ẹni tó ti kú yìí àbẹ́ ẹni tó fẹ́ kú yìí ó fẹ́ kú re àbẹ́ ẹni tó fẹ́ kú yìí ó kú bi. àwọn sáìsì yẹn wà lórí ìlú súnà lára ẹni tó ti láàrin láti lè bá lára ẹni tí wọ́n kú ibi lóru lára ẹni tí wọ́n fàyè inú lóru ibi lóru lára ẹni tí wọ́n fàyè wọ́n náà kékeré jà fún lẹ́bi bẹ́ẹ̀ ni ẹ̀sìn ẹ̀ wọ́n pa lẹ́bi bẹ́ẹ̀ ni tó bá di ẹ̀ wọ́n pa ìyẹn ìlọ́jọ́ ìlọ́jọ́ yẹn wọlé àbí ìyẹn lanu gbéyàn lọ àbí omi gbéyàn lọ. Ẹ kú dání. Ẹ bèrè lọ́dẹ̀ sọ fún yín ìdúró dáadé ní ẹni tí fún mi ò tó bá wáyé bẹ́ẹ̀ tó bá wáyé ọdún bẹ́ẹ̀ lọ́dún tó bá wà èmi náà gba ìbẹ́ abẹ́ tó kú ní ogún ẹ̀sìn ìyá àti lálàáfíà àwọn ẹ̀yẹ sáyẹ́ǹsì rẹ̀ yìí kò àtọ̀rọ̀ gbèsè bákan náà àwọn sáyẹ̀nsì orí ibú náà bẹ táwọn àbáwọn bẹ ní yókù ìdìbò kúkú kú ọlọ́run wa mà nínú ẹ̀rọ lọ́sẹ̀ á ẹ̀yìn ẹ̀dẹ́ pé ó kú ní sẹ́yìnsì kúkú kúkú ìgbésì àwọn amọ̀ tó bá sọ gbẹ̀yìn ṣùgbọ́n tó kúkú lé lórí ẹ̀ ẹ̀là ó ti bákan náà olè sí pé àwọn ohun ọtí ó kú síbi ẹ̀ṣẹ̀ ó mọ sí lọ́wọ́ lókun lẹ́rù ìta àwọn ògbọ̀n yẹn ah ó kú sí ti búdà ó kú kú ìgbọ́ ẹ̀jẹ̀ yìí lọ́jọ́ pé ó orí ìgbòmìnira olóògbé ó kú síbẹ̀ ìgbọ̀n rẹ̀ ìgbọ́ ẹ̀jẹ̀ tó àwọn ẹ̀yẹ sáyẹ̀nsì ní ìgbàlẹ́ jẹ́ tó kù kí ni kù sí náà àkókò lórí àwọn ọ̀gá tó fẹ́ kọ́nà ọ̀dọ̀ olùgbẹ́sì.

Gbogbo tó ada kerja tuan kita kerja bahasa nama zat bahasa sendiri oh, ada dua dari ialah di kawasan bagian apa lagi beri mana awak kau ada ada ìtọ́ni tó wọ́n ní orúkọ orúkọ ní ìjọ́gẹ̀dẹ̀ ẹ̀jẹ̀ èso ìgbèrè ẹ̀ ẹni tí wọ́n pè wọ́n gbogbo àrùn yẹn ìjọba ní kí ẹ̀sìn ìgbà tí kí ni ìjọ ẹgbẹ́ jẹ́ àwọn mùsùlùmí àkọ́kọ́ gba ẹgbẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ bá fi wọ́ yẹn àwọn àlùjọ̀nù áṣùlù wọn nìyẹn áṣùlù wọn ni wọ́n jẹ́ níbi ìgbà lè dá sí pé ẹni lè bẹ nínú wọn oṣù tó ń bá bá wọn lábẹ́ eléyìí àwọn náà máa ń wá ní àwọn èèyàn bíi titi wọn àwọn ọ̀rẹ́ tuntun nínú àwọn èèyàn. وأنه كان رجال من الإبليس يعودون من رجال الذين بدلوهم àwọn èèyàn kan nínú àwọn èèyàn wọn máa ń wá aṣọ lọ́sọ́dọ̀ àwọn èèyàn kan nínú àwọn ẹgbẹ̀rún orí ikú wọn nílé ìgbésì ó wà dáadáa ó lè jọmọdé ó lè jọkùnrin ó lè jókèrè ó lè jágbà ó lè jẹ́ mùsùlùmí ó lè jẹ́ kékeré òun wá wà àwọn ẹjọ́ òkùnkùn bẹ́ẹ̀ dáadáa ah, gbogbo ẹ̀ ìṣúná àkókò àwọn ìṣẹ̀lẹ̀ hàn nínú àwọn àdánwò látọ̀dọ̀ náà wà torí pé mẹ́rin ní àkẹ́sìn wà láti fún ìdílé àbẹ̀rẹ̀ lè má kálífì yìí àmọ̀síyá ti yí àkójọra sí kò sí lílọ bíbọ̀ kankan bẹ́ẹ̀ ni kò sí ìmọ̀ tó pa lọ́lọ́lọ́ àti gbogbo àlejò ìmọ̀ sí ọlọ́run dídá ọlọ́run wípé ọlọ́run agbára ọlọ́run ọlọ́run ló kádà rẹ̀ jẹ́ ó rẹ̀ pé ọlọ́run bá fún wa ní táàbù ṣe ọ̀nà àbáyọ lórí ẹ̀ àìdáàmú lórí ẹ̀fọ́ kùránì náà ni kùránì ṣiṣẹ́ fún èèyàn bẹ́ẹ̀ ló ṣiṣẹ́ fún tani àlùjọ̀nù olórí ilé nílé èèyàn olórí ilé nílé èèyàn kùránì ṣiṣẹ́ fún kùránì ṣiṣẹ́ bólé àbí ṣiṣẹ́ bólé wàsáàrì kọ wàsáàrì kọ mọ́tò wa ìdí àwọn ọmọ ìmùsọ̀tì فكنا إن الذين عملوا عمل صالحات كانت العمل لهم أجر إلا عوالي ريد أنا أرجع تو بني ليسي ريد موسى القرآن بيلا يجينا نموسى القرآن بيلا نوبا هذا ما يجينا تو بيلا ما سيك نسيك تيارا أبو سيك تيني أي أنها تقرأ الله القرآن شفاء لكل الأمراض ìwádìí ń jẹ́ ìwòsàn gbogbo ìwòsàn pátá ìwòsàn tara láàrin ìjà abẹ́rẹ́ sí àti ìwòsàn tó dájú pé àárín ìjà abẹ́rẹ́ sí ẹ̀mí ni ìwádìí ṣe fún ilé ìdúgbò tí àárín àárín sọ́bẹ̀ rárá ó bẹ ìyá tó bẹ́ẹ̀ ó wà ó láti wá láwọn ọmọ yìí ẹ̀ á láwọn pẹ̀lú rúpíà á láwọn pẹ̀lú àwọn ìwòsàn súnmọ̀ náà nítawọn ọmọ yẹn sọ àdìgbàgbọ́ lẹ́yìn àní ti taratara gbàgbọ́ bẹ́ẹ̀ ni àti taratara sí ìdàlù débi ṣùgbọ́n ó tọ́ka lórí pé ìbánidí yóò bá níbi ọmọ ọdún mẹ́jọ èmi ìyáwó yìí yóò bá níbi tí ó ọmọ ọdún mẹ́jọ múlẹ̀ lórí ìgbésọ̀ gbogbo rẹ́ẹ̀rì àlàáfíà náà ìlú ìṣòwò náà gbọ́ àlàáfíà náà ìlú ìṣẹ̀ ìṣòwò sókè àwọn oṣù tó kẹta ọmọ yẹn ìyẹn lọ báyẹn. àwọn tí a jẹ́ alùsùnmù ìjọba wọn kò kópa lọ́dásí ìjọba. ẹgbẹ́ jẹ́ kí a ní àfihàn sọ́wọ́ àdùnnú ṣàgbọ́yé. wọ́n dárúkọ ṣàìtọ́n àwọn kan ní làánú ti láàlú àwọn kan ní àwọn tó ń lẹ́nu ṣe rẹ̀ àwọn kan ní ilé ẹlẹ́wọ̀n lẹ́nu lẹ́nu láwọn aláwọ̀ ó sì ti lẹ́nu gbọ́dọ̀ ìlú gbọ́dọ̀ ni. lóde náà wà fún òkú lórí pé ìyá àlè làánà wọn tàbí ìṣẹ́dílé wọn abẹ́ àlèṣẹ́dílé wọn àwọn fáàmì àlè àlèṣẹ́dílé wọn fún àlèṣọ́ làánà tó lára ṣòkò làánà tó lára ìlú àwọn fáàmì àṣẹbẹ̀. wọ́n mú ẹ̀rí wọn ní sọ́kí mùsùlùmí fúnra ìṣẹ̀lẹ̀ máa tán gbàtí àjọ̀nù ṣùgbọ́n gẹ́gẹ́ fún ẹ̀yìn ìṣẹ̀gẹ́ tó fẹ́ gbàwájú àlẹ́ yìí pátákó ní tahajud àlejò wa gbà mú àlejò wa sọ pé àlàánuká bìlá àlẹ́tìmá mo ń ṣe ilé ẹ pẹ̀lú tọ́lọ́mọ bá ti ṣe ilé ẹ ojú bí bàjẹ́ tó mo wo sọ̀rọ̀ yá mi sùlẹ̀mọ́ mi bá sùlẹ̀ mọ́lẹ̀ káwọn ẹ̀ fún wọn rí ẹ ìgbọ́n sùlẹ̀mọ́ sọ pé wọn ti fẹ́ ti àwọn àgbẹ̀rẹ̀ káàkiri wọ́n sì ní náà àgbẹ̀ náà lọ́rọ̀ ìbẹ̀rẹ̀ àwọn fáwọn ti lẹ́nu pé lẹ́nu ìṣe ìdílé ẹ̀gbọ́n lẹ́yìn àgbọ̀n lẹ́nu àwọn tó ń yára wò lẹ́nu àpapọ̀ wípé ọlọ́run kò kọ́ wá láti káṣẹ́ ìdílé ọlọ́run ní ìbẹ̀rẹ̀ lẹ́kùn ṣètọ́n ní ìwúwo yìí ṣètọ́n àbí ọ̀pá ṣètọ́n bá ti fẹ́ mú ẹ pàṣẹ ìdílé láàyè nínú ṣètọ́n ọ̀nà ìwọlé ìdàgbọ̀ lẹ́nu èwúlú wá tàn méjèèjì àbíjẹ ni wọ́n lẹ́nu ẹlẹ́ẹ̀kejì yẹ òun ni ẹni tí ó wà mọ̀sàkín tó máa àrùjà ọlọ́run bọ̀ pàwọn láṣẹ aṣẹ́gilé ó pàwọn láṣẹ àwáṣọ kúrò ní ọ̀dọ̀ ṣùgbọ́n. bákan náà adásílám pàtó ṣàlàyé nípa ó ń sọ fún arákùnrin kan arákùnrin dáì bẹ ṣètọ́ ó rẹ ṣètọ́nù nígbà ah, wípẹ́ẹ̀sì kó mọ́jẹ́ ti ṣètọ́nù kò lágbára mọ́ alábìnrin bá sọ bẹ́ẹ̀ mú tó bá sọ bẹ́ẹ̀ ẹ̀ta àgbọ̀n ṣètọ́nù mọ́ àmà proud bẹ́ẹ̀ níbi ẹ̀mọ́ tó mú jẹ wà á bí wà á níbi tó lágbára wà á lágbára lẹ́ni lábẹ́ ìyá wọn fáwọn ọmọ bẹ̀ yìí pé ká mọ̀ proud ìgbésẹ̀ ọlọ́run ọlọ́run bá lọ́sùn máa ń rà ṣẹ́ ìdílé èsì èsì kò jẹ́ pé gbogbo generally ọlọ́run bá fẹ́ ká nígbàgbọ́ nípa àjọyọ̀ àjọyọ̀ bẹ́ẹ̀ mọ̀mìnì wọn àfìwọ́ wọn mọ̀mìnì wọn kìkìrì wọn ká nígbàgbọ́ wọn bẹ́ẹ̀ gbọ́n àlejò wọn ẹlẹ́gbẹ̀ẹ́ yìí pátá ẹni aburú kan tó bá ti lè kàn wá yálà kúrò ìdáná àti kúrò èèyàn àti kúrò ìdẹ́gbẹ́ kò sẹ́ni tó kádàrà yàtọ̀ lọ́ba àmọ́ gbogbo nǹkan tó ṣòfin láàrin mùsùlùmí àti ìbèrè ilé ìjà àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kò ní pé bá a bá ti ń súnmọ́ òfin ọlọ́run ọba sí bẹ́ẹ̀ náà ni a ṣe máa jókòó lé ṣètọ́nà àti àwọn ọmọ ogun rẹ̀ lé lórí sí yẹn pé bá a bá ti ń súnmọ́ òfin ọlọ́run bẹ́ẹ̀ láti máa jìnà sí ṣètọ́nà sàgbọ́ yìí ìgbà tí àwọn àfẹ́sì wọ́n bí sí ara wọn lè òmóòrò àkọ́ pẹ̀lú ọ̀rọ̀ ìgbàgbọ́ wọ̀lẹ̀ ìbàdá àti ìjọsìn àti muhammadai àti bá àti bára wá ṣe dẹ́n ní tí wọ́n pọ̀ pọ̀ sí àìló ní ìyẹn àwọn àfọ́ bí sí ara wọn pẹ̀lú ọ̀rọ̀ pé àwọn ọmọ sílẹ̀ àti ọ̀rọ̀ ìjọ̀nù wọ́n ti wá àsìkò àjọ̀nù torí pé agbọ́rí kan ni nígbà tí ó rẹ̀ gẹ́gẹ́ tí ó bá lọ rí ibi ìlọ́sọ́fì yìí tó bá wọnú wọnú wọnú wọnú wọnú wọnú wọnú wọnú ẹ̀rí pé orí ẹ̀ ẹ̀yọ kó ní o ló kù sí mẹ́wàá. àwọn àsìkò ọmọdé wá sí pé a máa rọ̀ wá ká jìnà sí ìmọ̀ bọ̀ àbáwọn òwe tó máa kọ ní agbọ́n yìí àbáwọn ń bẹ nígbàgbọ́ sí wọn fún òde ilé kó nira bá wa wọ́n wá ní pé a lo ọ̀pọ̀lọpọ̀ àsìkò lórí ìmọ̀ ọgbọ́n àṣàjọ ló wọ́n má yà á bí eléyìí yóò kó nira bá wa ju bí àjọ ló ṣe kó nira bá wọn ti ṣáà lóṣù lọ́dún ẹbí ọ̀rọ̀ dáadáa yóò kó nira bá wa ju bá yẹ kó nira bá wọn ti ṣáà lọ́dún náà ṣẹ́ẹ̀sì máa kò ní ṣẹlẹ̀ ọmọ olówó ni bá a nílò friday kan.

ẹni sọ lóun ṣe eré omi à orí ọmọ rẹ̀ jókòó wọ́n dára rẹ̀ láàmú lọ́dọ̀ náà ti máa wù ní ìgbọ́ àti ìlú bẹ́ẹ̀ ká tí wà nípa lọ́dọ̀ ní ìlú bẹ́ẹ̀ ni. àlọ́ rẹ̀ ilé ìdìbò ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀ láti gbígbà rẹ̀ pé ara ò bàbá ti lọ ó jẹ́ ìgbà ní àlàáfíà ìgbàlè ẹ̀ tí wọ́n pé gúrúùpù wà fún ẹ̀ ẹ̀ ẹ̀ alámọ̀pọ̀lọ ìtàlítì gúrúùpù wà fún ìgbésí báwo ni onírúurú fún ọ̀rọ̀ àjọyọ̀ ìgbésí náà tó wá dá sí wípé ìgbà tó dá sí wípé àwọn tá a bá tó lé tàbọ̀ sóòpù táà súnmọ́ súnmọ́ táà súnmọ́ súnmọ́ táà súnmọ́ súnmọ́ àwọn abẹ́rẹ́ àjọ ní wá dìstọ́bù jù kí ló nísìnyí tẹ́ bá bọ́ wà sáàjọ nísìnyí akágbèsè wà sí orí jù wọ́n sáàjọ ìfọ̀ ṣe orí jù à fẹ́ jẹ́ ìgbà wọ̀nyẹn ni bá wọ̀nyẹ àbí bẹ́ẹ̀ tí wọ́n nísìnyí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò máa kọ́ kọ́ nípa ẹ̀yìn ìlú Jerusalem yẹn gan ìpè yóò ṣílẹ̀kùn fún kí àwọn èèyàn tí wọ́n ní bẹ̀rù àjọ̀nú ju bó ṣe kí wọ́n bẹ̀rù wọn lọ. bákan náà àjọ̀nú ìpè tó nira báwọn èèyàn ju báwọn ti lágbára lórí ẹ̀ lọ bákan náà a tún ṣílẹ̀kùn lẹ̀ báwọn èèyàn tí wọ́n fi agbọ́nrin ẹ̀ wọ́n fi wá owó torí yìí tún wà láwùjọ àwọn àwọn mùsùlùmí ẹ̀yìn alágbèlà ó kéré lẹ́kọ̀ọ́ ẹ bá lọ sáfùrẹ́ gbọ́dọ̀ sí ìbàdàn láìláì lórí àwọn brothers àwọn sisters àwọn umus àwọn habus ẹgbẹ́ wọn ò láwọn ọjọ́ àwọn ẹgbẹ́ ilé ẹgbẹ́ ni christian yẹ gbẹmí nínú wọn nígbà tí àwọn fẹ̀rẹ̀ tó ń gbé àwọn catholic títí tó fi parí ìjọsìn wọn títí tó ń lọ fi kú nígbà tó fi kú kò ní ní pọ́bẹ́ẹ̀mù bẹ́ẹ̀ làwọn ìbáwí ẹ̀ ń tẹ̀ àwọn ẹgbẹ́ ìgbógun ló máa wá rẹ́gbẹ́rẹ́ sí gbé ó wákàtí márùn-ún. Ó ṣàkárọ̀ àrùn ìdálẹ́. Ó ń gbọ́ máa sí i ó ṣeré ó ṣeré tó ń jìnà sí àràmù ó jìnà sí ó súnmọ́ àláàlì àwọn ọ̀nà táwọn òwò bá ní káàkiri pẹlẹbẹ nígbà tí pé wọ́n ti di àwọn ọ̀rọ̀ ojúmọ̀ nínú tèmi àkọsílà kò ní bí kọsílà pé síra yóò nípa àlùjọ̀dù yìí ìdókè kọ́ ni pé alukórukọ́ọ̀n ìyàtọ̀ ti bẹ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ẹ̀yọ̀ náà láàrin wòlíì èké àti wòlíì lọ́nà wọ́n bá ti di kọ̀tí láì pé nípa àlùjọ̀nú kò sí kò ní sábà ṣe kò tiẹ̀ sí ni bákan náà nínú ìfọ̀nà ìjọ̀síyà bákan náà nínú kẹ̀sí àkọ́kọ́ afọ́ àwọn ìlú òní lẹ́jọ́ ṣé ń sọ́ọ́ ìgbèmí ni àbí àbúbáàsì ni àbá àwọn afá àbí àbídé àsìkò yìí wọ́n ní tó kú báyìí ṣe ẹ̀hẹ́ ní sinimá tó kú àjọ̀nú. ilé ìlànà àwọn sọ́lá kò wájú ìlànà wọn nìyí wọ́n bísí pẹ̀lú ìmọ̀ ẹ̀kọ́ ìgbàgbọ́ ìjọsìn ẹ̀ẹ́ tó yẹ sì bó ní àwùjọ wa àwọn kan ṣílẹ̀kùn yẹn gbogbo ọkọ bẹ̀rẹ̀ ní Egypt àfa àti inú àfa àti ọkọ tí wọ́n ní pípẹ́ nínú ẹ̀sìn àfa àti ìjọba tó tẹ̀lé àwọn yìí ẹ̀ tí àwọn ọ̀sẹ̀ ló lè tó tó àti ìgbà àgbà àgbà àgbà ìgbà tó ní bá ti àbọ̀hìn báàlì ọ̀làdùn àbúrò àbọ̀hìn báàlì lọ́dọ̀ ọkọ̀ sílẹ̀ ọjọ́ ọkọ̀ sílẹ̀ nípa ọ̀rọ̀ ìjọ̀lú o kọ̀ sílẹ̀ ní ìdílé o kò bẹ̀rẹ̀ asọ́ọ̀rì ní ìgbàta o kò ṣe gbèjì ní fọ́nà tó ti sáà ní ìdílé ọ̀ṣọ́ pẹ̀lú kàdé àyè lórí ìlú kọ́ ẹ̀kọ́ mi lórí ìlú ìlú ìfẹ̀dà ebi pé ní mo máa sún ẹsẹ̀ gbé kò ní dúró tọ̀ ó mọ̀ bẹ̀rẹ̀ tọ̀ ni àdébìlẹ̀ dúró tọ̀ kò ní jáde kò ní lè jáde síta gbogbo ẹ̀ máa ṣó gbẹgbẹ yóò padà di kí ni owó padà di àdìgbàdà yóò di àdìgbà sán ẹni bá yóò lè dúró ní gbogbo lè bọ̀dá àwọn afá àtọwọ́ sọ nípa afá yìí ní òun náà padà bí ó ti dúró bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá ṣílẹ̀kùn ẹlẹ̀ wọ́n gbé wíìlì asínwá báyìí ìgbà tó ń sílẹ̀ pẹ̀lú ìgbàlá ní ìdí púpọ̀ ìtọ́yà lẹ́gbẹ̀ẹ́ bá tún bí nǹkan rẹ̀ yá ìlú náà ti dúdá fún ìlú ìgbà tó ń sọ lẹ́yìn wàhálà yìí pọ̀. àwọn pàtó wọn gbé kalẹ̀ àwọn èèyàn ìgbà tó wọ́n jìnà sí àwọn ìgbìmọ̀ ọ̀rẹ́ ti gba ọ̀rọ̀ èyí ọ̀rọ̀ ìgbà pẹ́ káàkiri àwọn àbá àdébàdàn gbé ìgbọ́lámọ́ wọn àwọn àfa àwọn tó jọba lẹ́kùn náà gbé tí ẹ̀ ti gbére gbé wọ́n gbà tí wọ́n gbé àwọn tó máa ń rìkọ́dù ohun àlùjẹ̀rù. níbo ló ti wá ìdí àná tó ti lè lọrẹ àṣà. àbẹ́ni ìtajú àjọ̀rú sàádọ́ ọmọ ìtajú àjọ̀rú wọ́n á yẹ máa bẹ̀rẹ̀ kí ló dé báwo ni kó sára ẹni yìí ṣé gbogbo tó ṣe ìwà ńlá yìí gbogbo tó wà lórí tíráta fà ìbò rẹ̀ lóṣù tó lóṣù kó sáré yìí ẹnu kó nígbà kan ó ń tàn ó dúró tàn wọ́n lọ sí ìgbà tó bẹ̀rẹ̀ mo kò kó sí lára ni ní haramu ní ká dúró tàn ni ṣé gbogbo àdìsí àmọ́ ló fi tọ̀ yìí àrẹ́ mi mọ dúró tàn ó sì bẹ̀rẹ̀ ní ìdàrẹ́ mi ṣe subhanallah ní ẹ̀dúwàlá nínú àwọn bọ́lá ní ìgbòròdú àbálàgbà níbà onílé ọlọ́nà ni ó lówó rẹpẹtẹ ó di ẹdun ẹdun arinlẹ̀ yóò rà jù ní ìyàwó ẹ̀ tó wà ní báyìí nípa ìyàbá lọ láàrin ó lájò ní ọ̀rọ̀ bá ṣe wíjà. Ìgbè ní bọ́lá rẹ̀ ní o wá wọ́n ní mọ́mẹ́rin rẹ̀ pé àwọn ìdílé rẹ̀ kọ́ mi sí wọ́n yé ewu lọ́dọ̀ sẹ́kẹ́tìtì ọ̀hún yé tó wáyé tó di wọ́n yé sínú àwọn ènìyàn ti mọ gbọ́kùnrin ní o wọ́n bá bọ́ ẹ̀rẹ́ tẹ́lẹ̀ náà kùnrin ní o sọ ní tó má sọ pé bọ́dà yọ ọmọ olú wọ́n ní bọ́dà yọ ìyá ara gbogbo tó bá dùn lọ́wọ́ o ti gbọ́ àjẹ́ wọn. kẹ́rí ìmọ̀ bá a bá ṣe sọ pé tẹ̀síwájú lórí ìmọ̀ wáyé ìwòsàn lórí ẹ̀ ìmọ̀ làwọn tí wọ́n ń ṣe rúbíà fún wa ní àwọn tó fún wa ní ọ̀dùnkọ́ súnà ní wọ́n mọ̀ fún wa láwọn ojú ìsàlẹ̀ bí ìsẹ̀lẹ̀ tánà ní bò fún wa tánà bò wọ́n fún wa. ìjọ ilé máa wọ̀ wọ́n mọ̀ jẹ́ yẹ bá ṣàlùwà lápújára láyé wọ́n kúlẹ̀ níta. wọ́n bá láyé láyé lọ́wọ́ wọ́n máa fún wa láwọn èsì bí wọ́n dìgbò ìdè wá tẹ́jú rí gbàdé ẹ̀sìpírẹ́ǹsì ni ìlú ẹ̀kọ́ dáadáa. Búrọ́dà yìí láti rí bí ẹ̀jẹ̀ ní bí àbá ìgbà ní ìjọba gbọ́dọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò bẹ̀rẹ̀ dáa bí Kùránì parọ́ nígbà yàrá kan Kùránì bẹ̀rẹ̀ sí tí ò jẹ́ búrọ́dà yìí ni ó fi rẹ̀ yìí. yìí tí búrọ́dà yìí ti dé níbi pé ó tún ní àwọn tùràrí ó ṣiṣẹ́ tó ń kiri tó máa fi tùràrí yìí ẹ̀jẹ̀ ní máa ń lọ fún un. àwẹ̀ ìwé ẹgbẹ́jẹ síra àwọn ẹ̀sìn kan nípa ó ti ká kákákákákáká ní pé kò sí wò sọ̀nà gbẹgbẹ ó dá máa fi gbọdọ̀ fún un láàjọ ní kókó òun kó kúrò ní ìyàgbélẹ̀ ah, tó máa tẹ̀lé dúró lé sí bẹ́ẹ̀ dúró náà kó kó kúrò níbẹ̀ náà lọ́wọ́ kọ́ ló pé ojú òun kẹ́kọ̀ọ́ àjọ náà ló ti di dáná dáná náà ó fi ó sínú ẹgbẹ́ láti ẹ̀dínwó ìlú kan tó kọ́ pẹ́rẹ́ kan nìyẹn. àwọn kan ni wọ́n kọ́ jẹjẹrẹ bí yọ smoke lásán orílẹ̀ yìí ìyẹn lè ní business kó ìrònú lásán kí ẹ̀kọ́ rògbò báyà orílẹ̀ ìtọ́nù ìgbà mí ebi gẹ́lẹ́ pààyàn dán kí ẹ lọ́mọ tó ṣe ebi pààyàn ìbínú gbà mí lè jẹ́ kí ẹ yà wò àti àlàyé náà nípa ìbínú ìbínú lè ó lè sọ̀rọ̀ ní wèrè. náà nínú bẹ́ẹ̀ bí àjọ yóò mi ní irúpa lára èèyàn kọ́ bọ́lá ọba kára tó ní irúpa ó máa ní irúpa ṣùgbọ́n káwọn kí àwọn onísúnà ìyá náà bá rán ìjọba sí i tó bá di pé àwọn náà nìkan làjọ tó mọ wọn wọrí wọn àti wọn bá fi lé ìṣẹ̀rí bọ́ọ̀sì wọn ní sọ fún mi nísìn lórí tó lọ níbi pé bí yorùbá kí àjẹ ẹ̀rú bọ̀ bẹ́ẹ̀ yẹ. Ẹnu bẹ́ẹ̀ náà. Gbàgbé ìdánwò àjẹ́ máa lóhùn kúrò yìí lágbo mẹ́ta wọn. Á lò yẹ fún kíláàsì. Tó máa dọ́ra lọ sí ẹ̀kọ́ fún òun sábà ká tó. Ẹgbẹ́ wọn sọ̀rọ̀ ìjẹ́rò ní máa bàyẹ̀. Ìjọba ni wọ́n gbọ́ orí sọ fún mi sọ ìrú kan ìrú kan. Láti sọ kùránì kan tó kà fọ́nà sọ àwọn tó kà fọ́nà ètòsí. ìwọ́n ṣe ní pẹ́ẹ́jú ní àjọ́lájọ́ níbi gbogbo tá a bá ṣe níjọsìn àní sí pé kò ṣe fọ́nà a mọ̀ sí pé ìkọ́yẹ́ ti lè bá a lè bọ́ kúrò níbi àdánwò àlùjọ̀nù tó bá wá sí gbógbàmù. gbogbo tó bá kà fún àdìyẹ wọn ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta jù kó lọ nínú ọ̀nà tó wà sí tó ẹ wá gbé owó ni wọ́n fẹ́ fẹ́ fẹ́ kó sí fún rẹ pé ilé ìlú mi fún àwòsàn kò sí fọ́nà bá ti àti mo sọ̀rọ̀ yìí ìgbà ọlọ́run ní báyà rẹ̀ kó láàyè ìgbà náà àkókò rẹ̀ sọ orí kò sí ohun tó ń lò owó gbà wẹ̀ wọ́n ká kúrò àdùn ní ìbá ju a onígun ti dé ọba olùlọlé ìbá tó bá jẹ bẹ́ẹ̀ ni àti ìbá ti dáàbò láwùjọ ìfẹ́ àtúntà láti ní dáàbò bàtà tí mo sọ ní sẹrí ìgbà wò lẹ ee bóòlù láì láì ká ìtọ́ ìlú sọ olóhùn òun kò lòlúbọ̀rọ̀ náà lóhùn ti kà náà ti gbọ́ olóhùn àìsàn aláìsàn aláìsàn kéré wá sí òun nílé olólè ìjọ ìlú òun gbọ́dọ̀ àjọsìn ìyẹn kan ìyẹn kan tó bẹ̀rẹ̀ di professor ó ṣá ló bá lọ nígbà yẹn ìṣáàjú ẹ̀gbọ́n ìfowóṣọ ìyájọ́ ìyájọ́ ọdún mẹ́rin sí mẹ́ta ó lè wá sí ẹni wa nípa sí ìfẹ́ tẹ́lẹ̀ jẹ́ni kí ẹ pọ̀ aláǹdà ó kéré nípo ẹ bá dé Ọ̀ṣun Ìwó Ẹ̀dẹ́ jẹ́ sáàdọ́ ní ẹ sáàd ẹ gbàgbọ́ ẹ̀rọ ní láyọ̀ adébọ̀ ọjọ́ tó bá lọ sí àjọ tó bá jọ lónìí ó ní ìtò náà bọ́ra àwọn ọmọ sáńkù wà ní ní àkọ́kọ́ ìyàwó ẹ̀ bímọ ó bí ọkùnrin ọ̀tún bọ́ ọkùnrin tó bọ́ ọ̀tá wá bí ẹlẹ́gbẹ̀ẹ́ ìbẹ̀rẹ̀ tó tó fẹ̀rẹ̀ olùgbé owó tó kọ́ tó kọ́ dúró mi ayé àràdúrà yàràdúrà tó olúwọ níbẹ̀ tó fún ẹ̀ka ìṣàjọ kan yàràdúrà sẹ́ẹ̀ torí onígbàgbé dẹ́ pé ọkọ̀ gbọ́dọ̀ lọ àwọn akọ́yìn pé olùgbé àtúnyẹ́ ilé tó fẹ́ lọ́wọ́ ní ọ̀dọ́ ilé ìfọkọ́kọ́ gbọ́dọ̀ lọ́wọ́ ẹgbẹ́ tẹ́lá yàbá bàtà wọn gbé níbẹ̀ ibẹ̀ bá padà bọ̀ pé sísá yìí kí ló fi àpá rẹ̀ fẹ́ ẹgbẹ́sẹ̀ ti tẹ́lẹ̀ wọ́n lọ sí káàmù bàtà lọ sí káàmù owó gbogbo àwọn tó kú dání kí fẹ́ ná lọ́wọ́ owó ó sọnù ó bírò lóko ó ní bísírẹ́sì bísírẹ́sì yẹn ní orí ìrònú bẹ́ẹ̀ tí ẹ bá ti ìrònú níbi kan ó máa lọ gbogbo ẹni wà tó bá dé stéèjì yẹn ó máa lè sáàjẹ̀ nínú ọba kọ́ba gbọ́n àmọ́ ẹni nígbà yìí ó máa rí àyè àtìgbà yẹn ló ti ní rẹ́kọ̀dù ní ìjàmbá wà á ní yọ wá pẹ́ ìwà máa rí ìwọ́n tó kọ́kọ́ pé ìjọba ìlú pàtó wá lébọ̀ tó kọ́ bí ọmọ àkọ́kọ́ ní ẹ̀mú ìjáde ẹlẹ́ẹ̀kejì tó máa bí báyìí ẹnu pé bí ọmọdé nìyí gbogbo ara ní kò sì àfẹ́ ìsinmi táǹtì ẹ̀mí inú wa gbé ọmọ mọ́tò à ah! owó mi tẹ̀ wọ́n wọ́n ní bọ́ọ̀lù ó yẹ kó ra ọjà ọjà rútù tó máa mọ ìgbé àgbáyé ìwọ̀n ní ìgbẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ ọ̀dẹ́gbọ̀n òun tó bẹ̀rù ní báyìí bí wọ́n gbé ọmọ ìgbọ́n tó lè yẹ́ ti ibi yẹn máa ń tó tún ẹ̀dá lọ́rọ̀ ọjà òun psychiatric yàgbà lórí àwọn dókítà tó lè lẹ́yìn tiẹ̀ wọ́n lè lẹ́yìn tiẹ̀ náà gbogbo àwọn ẹ̀sìn náà gbọ́dọ̀ lọ́dún dé ó ní ó sọ pé ó súnmọ́ kó ran ọmọ bẹ́ẹ̀ sọ fún ọmọ mi ọ̀rọ̀ òun ṣá ìfẹ́ ń kú lójú àwọn tó ń wọ yòówù àbí àwọn onígbàlà bí àwọn onígbà ẹ ọjọ́ pé àwọn eléyìí wọ́n ti tẹ̀ sí níbi ní òṣìṣẹ́ pé àwa náà ọlọ́run ìlú sára bí o ẹ jẹ́ ká gbọ́ yé o ṣùgbọ́n kò tún wà rárá fáà sí pé yíwá di pé náà kí ni kéde yìí ṣe ọ̀rọ̀ sí i láyé bí àwa ìṣe àyè ọ̀gẹ́dẹ̀ bí a pé dábàá kà pé ìyàgbẹ́ wọn kọ bẹ́ẹ̀ ìdílé mùsùlùmí ló ń bẹ ìdílé ẹgbẹ ìdílé ìdílé ìdílé ìdílé ìdílé ìdílé ìdílé ìdílé ìdílé ìdílé ìdílé ìdílé ìdílé ìdílé ìdílé ìdílé ìdílé ìdílé ìdílé Lábẹ́ ìdí lórí kọ́mọ́ bù. Ṣé ọ̀gá wa kí ló wá ṣe yágbé àpò? Ìdúpọ̀ lè bọ̀rọ̀ sí àbí àpé ìdílé mùsùlùmí ló kí ló wá ṣe yágbé àpò? Olúwa ń fi ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀sìn mẹ́ta ní ọ̀sán tó yá pé

pẹ́ ju pé aláwọ̀ ọmọ ìyá tó ń ṣe ní kí àná dúró di láàyè láàyè tó bá gbọ́ kí sàrọ̀ lè mí. Ah! Èmi ti kò fẹ́ sí. Èmi ti di múṣírù. Nínú àwọn ọmọ ìyá. Bẹ́ẹ̀ àwọn olúwo pé àwọn òfin ẹ̀rọ tẹ́jú nígbà express làwọn máa ń sọ di bàbá rẹ̀ pẹ̀lú kò lóò láyé láyé mọ́ta yóò ní ọmọ legalize wọ́n ọmọ òṣèlú oníṣòwò ìyẹn lè ṣe ń jà kò lè ká ń jà fún ara wọn níbi ìgbà tí wọ́n ṣe fún wa yẹn sì wọ́n yẹ kó tó ní kí máa wà lára ọmọ yẹn táwọn ọmọ yẹn ti báyìí báyìí àwọn afọ nígbà wọn gbọ́dọ̀ wọ́n ti tó àgbà lẹ́yìn ọ̀rọ̀ àti ìta ìyẹn mọ́jẹ́ káwọn òdùn wọn mọ̀ mọ́jẹ́ káwọn òdùn gbé àwọn ọmọ yẹn sì branch làwọn ọmọ ọ̀yà ẹ̀rọ ìwé nígbà tí àti ìṣe àti ìṣe àti ìṣe

so siya yung bata basket eh yung bata mo atin bu atin yung katawa nando àti bẹ ẹni ẹni owó ní pọ́kẹ́lì tí ara wa rẹ̀ náà wọ́pẹ́. ilé sí ìjọba tó ń bèrè pé ẹ̀ẹ́dùn wá ọmọ tó ń gbé ẹgbẹ́ àtẹ́tù ni wọ́n parọ́ ọ̀dọ̀ yìí ka ìdílé bẹ̀rẹ̀ síta báyìí kò wá kò wà ní pàrọ̀ ní yàrá lọ́wọ́ o ìyá ló ti wà ẹ̀ ẹ̀ ló ó rú léwé ó rú ìgbésọ̀ ọ̀gá ìgbésọ̀ ẹ̀kọ́ jù mí ẹ̀ ẹ̀rẹ̀ yìí ka ní yàrá ó lò àgbàdo tó tọ́wọ́ ẹ̀ bá tó ẹ̀ máa ṣàlàyé yìí ó bẹ̀ bá dá yóò lé ọ̀gá ìgbésọ̀ jù mí ní àgbàdo ẹ̀rẹ̀ yìí ka ní ẹ̀ ojú ìgbọ́n túmọ̀ sí pé jíní ìbọ́ọ̀lì yẹn lóòótọ́ ó ti fi ìgbà yẹn ìjọba wa èsì tó bá ti lọ pé ọkọ̀ ìjáde bá ìjọba tó kọ̀ ìjáde èmi náà kọ́kọ́ ẹ̀ rí pọ̀ àti wà akọ̀rọ̀ látàwọn pé àtiwà nínú ilé àdúgbò ìsáàbù ìfẹ́ yẹn bá kàtí yẹn bá kàtí yẹn ẹ má lóye lóye lóye àdàló díẹ̀ díẹ̀ díẹ̀ ìlú tí wọ́n tó sọ ó ní ọjà nígbà náà ní ìlú tí kò dára nígbà wọ́n pọ̀ Aisha wà náà wọn nínú ìlú wà náà wọn Aisha ọmọ nígbà ní nígbà wọn ò fún mi pé wọn ò fẹ́ àwọn ó ní àwọn yòókù òkú ò fẹ́ fóun ti wà níbọ̀ wọ́n ti ságídù pọ̀ tó wọ̀ ti wà níbọ̀ wọ́n ti fi wọ́n pọ́n láàrin wọn àdéhùn wọn ní pé àwọn náà wà ní gúúpù yẹn wọn gbọdọ̀ bímọ ó dẹ̀ wọ́n mú un bímọ ó dẹ̀ kí n sáré kèlè tó wá fi mú bí tó bá ara ẹni balẹ̀ nígbà yẹn wọ́n mú tó wò ní padà síbẹ̀ mi wọ́n sì máa wá nígbà wọn nígbà tí wọ́n wá wọ́n wọ jákèjì aṣọ àpá rẹ̀ àti wọ́n kọ́ bí wọ́n wà nínú gbogbo wọ́n lọ bẹ́ẹ̀ ni yẹn wọ́n fẹ́ ṣe wà nínú wọ́n ṣe wà nínú yẹn ní àbí dẹ́kọ̀ọ́ láti èmi àti apá àtọ̀ la mọ̀ nípa kéèsì yẹn àkọ́kọ́ ẹ̀ tó ìdíbẹ̀ ní ma lọ sílé kéwù ó ní àdéhùn àwọn ẹni ẹni pé wọ́n máa wá máa dábẹ̀ ẹrú gbogbo àwọn tó máa wá náà yẹn ọ̀rọ̀ máa rojú ẹ̀rù ọ̀dí tó wà sí ẹ̀ma jù pẹ̀lú ráyè jẹ́ ìgbà ráyè ní ìgbà ti kọ́sọ̀ rẹ̀ pé o ti wà lè fẹ́ rí dẹ́rọ̀ bá yí o rẹ̀ pọ̀ nípa lágbára pé àbá ló fi wá sí ọgbọ́n tó wà ní dánimọ̀ láì wọ́n máa ro jẹ́ ní wọ́n máa ro jẹ́ ní ẹ̀ẹ́dá kí ẹ̀jẹ̀ kọ́ sí pàtó pàtó ẹ̀fọ́ mọ́tíláṣí mọ́tíláṣí láwùí lọ́tí àràkà méjì láti máa ní ìyàwó kọ́ nínú àwọn àgbà ẹgbẹ́ ìyàwó lọ sí fún mi kólọ́bì ọkùn ló ṣẹlẹ̀ àtẹ́bí àyàwó ní àwọn náà ní táwọn ẹni náà ní wọ́n wáyé ẹ wá dàbẹ̀ yẹn mọ ọdún tó máa di ìdílé gbọ́kànlá yìí wọ́n máa ń gbé àwọn ọdún máa ń gbé ti bá ìgbàlẹ̀ pẹ̀lú àìsí ọdún àwọn ọdún wà lókọ̀ bẹ̀sẹ̀ lójú ọdún àwọn ọdún ṣẹlẹ̀ tò lẹ́yìn ìjà ìṣá láti mú fẹsífàì ti rúbí àìsàn láti láì sí àbúrò ọ̀sọ̀mọ́ ìjà àjọ tó wà tọ́lọ̀ wọn ágbò rẹ̀ ní ọ̀tún gbọ́dọ̀ di wípé àwọn oníṣúná ni wọ́n mọ̀ ẹ́ lé káàkiri wọ́n yìí tí mo ti rà láti establish iye ìgbésí. kò lè ṣe ní mọ́lẹ́bí hàn mọ̀ bẹ́ẹ̀ ni pé ṣé máa ti dán wá sí kápá yìí lọ́wọ́ àti adájú sáà ti délé àti wá sí àwọn ọ̀rọ̀ ọ̀ṣun wọ́n ní ẹ bí ẹ bá tọ́sẹ̀ kọ̀ọ̀rọ̀ pọ̀ tún àjọ náà ọkùnrin lè tó bá ta lójú ló kó sọ lára yóò rẹ á lò wọ́n á rí pé wọ́n á ṣọ́ra bíi pàṣẹ iṣẹ́ àdébì tí wọ́n á di màá fún ní ògbọ́dọ̀ jẹ́sẹ̀ ọlọ́pàá àti ọ̀sán lẹ́gbẹ̀ẹ́ pé ẹ pé à tí wọ́n ti lè fi kékeré bá ìpẹ́rẹ́ ẹ̀jẹ̀ ló kù sí lára mi ṣé àwọn adélẹ́gbẹ̀ ni ẹ aburú yẹn pọ̀ ibi tí o ẹ ká ọ̀rọ̀ tó bá sí ní ìgbà náà rẹ̀. Thank you. Ṣé o ti ka èyí pàdé àná? Ẹbí oníṣẹ́ àmì. Torí pé ìṣọ́ àmì tẹ̀yẹ ti sọ ọ̀rọ̀ nínú pátá ti ẹ̀ tó bá jẹ bẹ̀rẹ̀ pátá ṣùgbọ́n bá ní wọ́n látọ̀ ilẹ̀ àwọn olùbáwí àwọn tí wọ́n ti parí pátíà tó bẹ́ẹ̀ bá lóbi tó wá ní àwọn olùbáwí lẹ́nu ìgbà rẹ̀. ó fi táwọn bá parí tí wọ́n kọ́ bá parí ọmọ ìjà ìwà. kí ni ìṣe àti ọmọ parí? ẹ àkókò ọ̀sẹ̀ àti ìparí náà ni àjọ ọ̀sẹ̀ òun ti parí ṣàwọn ti parí. àwọn adébíyí. مالك يوم الدين لهم قليل ولا الضالين أو مفتوى لهم náà bá parí láàfin àmì mo bá yẹ kó àwọn tí wọ́n parí nísìnyí à ń bá ìgbọ́n gbọ́ alhamdulilayi alhamdulilayi ẹ wọ́n tọ́ wọ́n tọ́ nílẹ̀ á àpẹẹrẹ ìlú lásìlẹ̀ ìdésì mo bá yẹ kó àwọn alábá síwájú ẹ̀ parí síwájú ẹ̀ parí ẹ̀ adákẹ́ tí mo mọ ká tiẹ̀ tán tó bá kà tán tó dáadáa wà lọ́dún àná yẹn mo máa wá ti sùúrù jẹ́ ọ̀rọ̀ tó ta ìwà mo máa ti bẹ́ẹ̀ bá sì lè mọ́ ká ìgbà tí mo mọ̀ nílẹ̀ pẹ̀lú wọn lọ sọ ẹ̀rù bẹ́ẹ̀ mọ́ mo mọ̀ nílẹ̀ kàmọ́ òun ní láì fẹ́ yìí ìjọba lẹ́yìn ìjọba pátá ìṣòro tó dáadáa wà lọ́dún àná yẹn ìgbésùnmẹ́ náà kò lẹ́yìn àfáàní lò nígbà mo ti bọ́ sáà nìyẹn tí ò kú súrà yẹn nàìjíríà ní gbogbo gbogbo rẹ̀ tó kò sí gbogbo wá máa ṣe máa kàdán gan ẹ̀ but àwọn ẹ̀rí wọn sọ pé ká má ṣíwájú mọ́mù ṣiṣẹ́ lórí mi ìdíkọ́ tó fẹ́ ṣe ká má ṣíwájú ẹ̀ ṣe ẹ̀ jẹ́ pé tọ̀nù náà ló wà ìdí ká bẹ̀rẹ̀ sí mọ́mù ká tó bá kàṣẹ lọ́wọ́ àlùmọ́ gbọ́ bá a gbọ́ ní súrà mi ẹ̀ka àkàtúntì wa àlùsí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni yẹn olórúkú wọ́n fi ẹni yẹn gbọ́dọ̀ parí pátí hmm. àti ẹni ò bá rákà yìí torí pé ẹni ẹ láǹfà láti ìta fásitì àti ìta pé ó ti lé rẹ̀ ìgbà tí wọ́n ti fà Wọ́n wà ní olùkọ́ àyè. Ẹ̀ẹ́ Afrika ti bá mi jẹ láti ọdún ìgbà ọdún ìgbà ọdún. Gbọ́n àfáà mi kẹ́kọ̀ọ́ wọn dáadáa wọ́n kò máa ń lóṣù ọ̀sán ní wọ́n kó dáńtí rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yóò àbá dábàá mọ́ ni láti ọ̀sẹ̀ dájú pé a lè parí lẹ́yìn mọ́ ìmọ̀ látara ìjẹ̀lẹ́sígẹ́sì nípa tó parí ìrọ̀lẹ́ nísìnyí ẹtí ó bá lóun bẹ̀rẹ̀ nísìnyí wọ́n á rántí àdúrà àdéhùn ẹ̀sìn yẹn. Kamu sama aja, Allah. Alhamdulillah. Begini yẹ wọ́n silakan di lọ́wọ́ ọkọ̀ jọ ìbọ́ọ̀mù ni. Ilé ẹgbẹ́ ẹgbẹ́ káàkiri wáyé irú ẹ̀yẹ náà wọ́n bá fi ti bẹ́ẹ̀ òun náà ó fi ti rárá òun ó fi orí gúnlẹ̀ sódà ni wọ́n máa ń lọ. Àwọn àgbàdo bí nǹkan bí five thirty yẹn wọ́n gbé ní ìlú ẹ̀rọ tí wọ́n ti ń lò ẹ̀rọ tí wọ́n ti ń lò.

ìyẹn tó wá ní ilé àti ìjọba ti gbọ́ wọ́n ṣe kọ́mọ̀ ìwé ìwé mọ́ṣáláṣí kí ẹ̀dẹ̀ gbọ́ ìfọ́mọ̀ lẹ̀ lẹ́fúlà wọ́n yẹ kí lọ́wọ́ nílé ìlú ìlú sọ̀tọ̀ ìdájọ́ ìlú lẹ́fúlà lọ́wọ́ mọ́ṣáláṣí náà wọ́n sọ̀tọ̀ alọ́ àwọn mọ̀tì mọ̀sọ̀rọ̀ mọ̀tì báyìí táwọn Yorùbá àti ìjẹun rẹ̀ ló ń kí àwọn mọ́nà ìdáwọ́ wà tó yẹ kí wọ́n máa kí ń lọ bọ́ táwọn mọ́nà máa ń fi ara balẹ̀ fún bọ́ọ̀lù.

ìdáhùn ọjọ́ bí ìròyìn ọmọ náà ló fúnra wọn. Láwọn ìgbà wọn báyìí lọ. Bọ̀dé náà pé láwà láwà láwà ọ̀dọ́ dáa. Àwọn máa máa ṣe àwọn òbí àwọn òbí wọn láti òbí wọn láti. Mo sọ́nà ìyá. eléyìí ló jẹ ṣe pé ọkọ béèrè náà. Thank you. lọ́dún láàrin lórí kí ẹ̀ṣẹ̀ kẹta ó tún kó ní ìlú láàrin tó ìwà àti sálámù kò yẹ kó sọ́dún láti ìgbà yẹn tó tún wá sálámù wá jáde wá sáko ẹ̀ fún mi èyí tó ń yẹ ló ń gbà ní pàtàkì. báyìí bá dà bọ̀. àbí kó ní kí wá fi ṣe olókùtò ẹlẹ́ni tó ṣàkàrà tó sábà wọ́n ṣàrà lórí ìṣàkàrà. Ustaz. No, fífò ń kọlẹ̀ ń fẹ́ bèrè ni. Ó máa forí kọlẹ̀. Ó máa jókòó. Ó máa jókòó. Obìnrin gbogbo ẹ̀ wá nìyí. Àwọn afọ́tò ẹlẹ́ni. Ṣé inú mọ́ọ̀sì ló máa padà lọ sí ìlàbí ibi tó bá wà tó bá ti wọ́n ọ̀nà tó ń jẹ́ tó máa ń ní amẹ́ta ní ìjọba ló ń ṣe ìpàdé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ìgbẹ́. Bẹ́ẹ̀ kó tó lè dé, wọ́n tó lè dé. Nàbà tí mo yẹ o. Ẹ tó pèrò bẹ́ẹ̀ ka ẹ ó ní ìwé pẹ̀lú ìwé pípé òkòwé ìkòkò. Yorùbá ní láti kọ̀rẹ́ jẹ. Ó ní àwọn ẹ̀gbọ́n wá lójú náà gbára lé. Ara tó máa ń fi àmì tó ń gbà sí pẹ̀lú ìyáyíwá. náà wá jẹ gbèsè ẹni wá jẹ dáhùn lára ṣé yàtọ̀ fún ìlú gbogbo àwọn ìbàdí àti ọ̀lẹ́gbà ti àwọn ṣe sọ́dọ̀ fún àwọn ọ̀lẹ́gbà. ó lè ṣe jẹ́nẹ́bà tó wà lára ìlú ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ màdọ́mì ẹ̀gbẹ́ sákòmọ̀ pé ẹ̀gbẹ́ wà lára ìwọ̀n tó máa rẹ́ bí ẹ̀sùn ẹ̀gbẹ́ ìlú ọ̀lẹ́gbà lára ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ jíjáde ẹ̀gbẹ́ yẹn jíjáde ẹ̀gbẹ́ yẹn bá kọ délé láti bí ìwé ìlú lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ wọn fà nígbà ẹgbẹ́ akọ̀dé lọ níta ìwé ìlú ọ̀gọ̀rọ̀ wọn pẹ̀lú ìgbà ló má ti rí dẹ́nàbà ẹ̀ ara rẹ̀ lọ sí ètò ìwé ìlú gbọ́n bá yẹ zaka àti ìgbà rẹ̀ dẹ́nàbà fẹ́. ọmọ ilé ẹni yẹn òbí ẹ wá wà nínú àwọn tó bí ẹ wà wọ́n ń bì tó ìgbà tí òbí ẹ bá fẹ́ kó wá orúkọ ẹ̀ pé wa pé ó ṣàbẹ̀rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ ṣe ní tó wà tó bóyá kò láǹfààní àyè tètè tó ń fẹ́ kó wá ṣé tó bí ẹ bá fún ṣé ọmọ ẹ̀ ṣiṣẹ́ ló ti rẹ̀ ló ti rẹ̀ bóyá ìyẹn lọ àbọ̀dù tó òbí tẹ̀ wà ní Nàìjíríà tó wá kó bá tó lọ́wọ́ wọ́n ṣàní

ọdún lẹ́yìn tó bá lẹ́yìn wọn ọdún ọdún yìí ṣe gbogbo ni pé kó kà ya fún pẹ̀lú pọ́ọ̀lù jésù tó bá yẹ kó bá wá láǹfààní láti wọlé ìwàlẹ̀ pẹ̀lú kí adé máa fi pè rẹ̀ bí àtùbà tí ẹgbẹ́ kó kà ní òní ọdún tó láti ní ìdí. ọ̀rọ̀ ẹ̀yìn sí mímú náà ó ní ìdẹ́gbàjọ́ fún ẹ̀yìn nísìnyí àwọn ọmọ náà ọ̀sẹ̀ níbi náà wọ̀ ọ́ adé ẹ̀rọ bíi ẹni tó ń kíá yẹ́s náà tó ní láti lè ní ọ́pẹ́ mi oníbẹ̀lì kòtò ní wípé ìgbà pé ìdùnnú wà lára fún ìlú kíá tó náà pé kíkí ni ó ṣe wọ́n ní ọ́pẹ́ mi ìlú kíá wọ́n láti yẹ kó ṣe ní wọ́n dẹ̀ tẹ̀ lóhùn pé ìtòkùsọ̀ ni ó ń sọ. ó ní ó ní kó ní kó ní ìlú kíá nínú ọ̀rọ̀ mo ọ̀dọ́ sọ lẹ́ẹ̀kan pé pé màá dùn lórí jẹ́ kí yẹn lórí àwọn ọ̀sẹ̀ kí mo mo tẹ́ ní iye tí ó ti ó sì ṣùgbọ́n àti pé yẹn kò bá tí ì akẹ́kọ̀ọ́ gbà tó wà pé àjẹ́ lórí orí ọ̀rọ̀ ẹlẹ́kìn fa ilé yẹn sí mo dáhùn pé yẹn kò sí tí wọ́n lọ́ọ́ níbi dúkìá lẹ́yìn tó ní pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀tún máa tún máa ṣe lẹ́ṣọ̀ yẹn tó yíwó abẹ́yẹ̀wò nísìnyí àwọn ẹgbẹ̀rún ẹ̀gbọ́n ni àwọn ẹ̀ṣọ́ àwọn àdìsá rẹ̀ àti kọ̀m̀pútà rẹ̀ pé àwọn kìíní yìí wọ́n á fún ẹ̀kú lẹ́nu. ẹ kí ló ń gbàgbé pé ìdájọ́ ọ̀gbọ̀n bọ́ọ̀lù ìfẹ́ tó máa ń gbé léyìn lóru tó ti falẹ̀ yìí abẹ́kùn máa ń kó ìdára rẹ̀ ìdí lẹ́jẹ̀ ìdí tó bá ṣe àwa àdìjọba tó ló ṣe wá nígbà wọn jọba tó ló ṣe wá báyìí jẹ́ pé àwọn sáré ní àgbẹ̀ náà ìgbéyìí táwọn òní dákẹ́ òní ní oṣù ìrọ̀lẹ́ òní dákẹ́ ẹni bẹ̀rẹ̀ nípa lọ ìlọ́sọ bá ti dé ọ̀rọ̀ àgbẹ̀ bá ti dá wọ́n á dùn ún wọ́n á dùn ún ìrẹ́jẹ èrè tó wà tó lọ ní títì àtẹ̀jáde tó wọ́n bá ẹ̀ náà Kalau kita dibeli dibeli aja. Itu itu tuh oke aja ya, ada yang jadi ini. Populasi awal. Ẹlòmí ò ní problem kankan, bọ́lá tàbí ti gbọ́ kó máa ti develop lójú òní. àwọn ní psychology ní the kind of thing you need, you verify the kind of mentality you have. Ìwé tí ẹ bá ń kà ló máa sọ fún yẹn ọpọlọ ìwé yìí. You need a dókítà, dókítà kò yẹ ọ̀pọ̀ ló jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní you become a monkey and you don't be like a donkey cow ṣé máa ń ta ìwé ọ̀gbọ́n tó ta gbọ́n lẹ́tọ̀ ní ọmọ ìlú mọ̀ Thank you. Ahmed irú aláàjì ìsàkíndélé tó ń sọ ṣé ẹ máa classify sí ara wa fún mi sùn because ìjọ tí mo kọ́ gbọ́rọ̀ nípa wọn ẹni ẹ sọ pé wọ́n máa ṣe lókè àfàrọ̀ pé tí bá gbọ́ wọn lórí wọ́n sọ̀rọ̀ àwọn èlò ní páàlì tó ní wọn bá wọn sọ̀rọ̀ bí èmi lọ́kọ́ wọ́n bí ẹni pé ibi ìgbọ́ tí wọ́n sọ pé láfojú súnlọ̀ kọ́kọ́ máa bá ìgbẹ́ mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ fún yàrá last week tí wọ́n ti fẹ́ ni pé màá béèrè lọ́wọ́ ṣé àfàyà aláàjì ìsàkíndélé pé ṣé ó wà àlejò second question ni pé nípa sọláàtì ní àwọn bàbá tó ń gbé tó máa ń kírun mọ́gbùgbù àti ìṣàyàn ọba fóònù nìkan tó máa ti dá kí kí ni ìdájẹ́ mọ́ṣáláṣí wọn lè tẹ́kọ̀ọ́ ti lọ kírun tó àwọn máa ń yàn wọ́n mú tiwọn mọ́gbùgbù àwọn bàbá tó wà ní ọjà mọ́gbùgbù àti ìṣàyàn àwọn máa dá kí lọ́tọ̀ nínú mọ́ṣáláṣí ìdúró tó ń dá kí kí ni ìdájọ́ ìlẹ́tọ̀ ọmọ tó máa kí lásìkò lẹ́nu iná rẹ̀ ṣe lẹ̀ lórí àtúntúndé àtúntún amatúndádà ló ń bọ̀ tó ń fọ́ ìjọba tó bọ̀ ìṣòro dà lẹ́yìn aláìsí sábẹ́lẹ́ nínú àwọn pàtàkì mi àtàkì mi ní àwọn ìjọba nígbàdàn ló ń bọ̀ àwọn tó bá jẹ́ àgbàdo so wọ́n kì í ṣe fáàtúnyẹ lé ìgbàgbọ́n ìfẹ́ tó kù ní ọgbà ìmọ̀ ìmọ̀ sínú ọ̀lọ́dọ̀ kí n gbé ọbẹ̀ yìí fáwọn ìwà tó kọ́ different houses of Nigeria. Ayi ah odo. Àwọn náà máa ń sọ náà, nígbà máa ń sọ náà. Bẹ́ẹ̀ni àgbà ẹ ọ̀nà mo dùn ọ̀nà mo dùn balẹ̀. Na dúkìá ìyẹn lè ṣe kí àpò rẹ̀, ìyẹn lè ṣe kí wọ́n bá wù lé. Òtún níbi dá sí àwọn gbogbo lórí kàrá ló máa ń dúró lórí ìlàjì ìlàjì ni mo sàn nígbà tó ilé ìbílẹ̀ ìbílẹ̀ ìbílẹ̀ ìbílẹ̀ ìbílẹ̀ ẹ̀ ìlàjì nìyẹn àwọn sàdé tí wọ́n ka sọ́ọ̀tì pàtí àti ìbílẹ̀ ẹ̀ tí wọ́n ló tọ́ ó ti di ìlàjì nìyẹn tí wọ́n ń darí ìgbà oníkẹ́ àwọn ẹ̀rọ kakura nìkan ìgbọ̀dọ̀ tó àwọn ọmọdé tó ká fi mú ní àlùkò àti ẹ̀rọ máa kọ́ sí àwọn ọmọdé àwọn ọmọdé tó ká fi mú ní àlùkò àti ẹ̀rọ máa kọ́ sí àwọn ọmọdé tó ká fi mú ní àlùkò àti ẹ̀rọ máa kọ́ sí àwọn ọmọdé tó ká fi mú ní àlùkò àti ẹ̀rọ máa kọ́ sí àwọn ọmọdé tó ká fi mú ní àlùkò àti ẹ̀rọ máa kọ́ sí àwọn ọmọdé tó ká fi mú ní àlùkò àti ẹ̀rọ máa kọ́ sí àwọn ọmọdé tó ká fi mú ní àlùkò àti ẹ̀rọ máa kọ́ sí àwọn ọmọdé tó ká fi mú ní àlùkò àti ẹ̀rọ máa kọ́ sí àwọn ọmọdé tó ká fi mú ní àlùkò àti ẹ̀rọ máa kọ́ sí àwọn ọmọdé tó ká fi mú ní àlùkò àti ẹ̀rọ máa kọ́ sí àwọn ọmọdé tó ká fi mú ní àlùkò àti ẹ̀rọ máa kọ́ sí àwọn ọmọdé tó ká fi mú ní àlùkò àti ẹ̀rọ máa kọ́ sí àwọn ọmọdé tó ká fi mú ní àlùkò àti ẹ̀rọ máa kọ́ sí àwọn